Mẹ́bàá ọdọ́ 2016. Ìsàbàpà ogún ọjọ́ mẹ́rànlá ẹ̀kí ọdọ́ 1438 Hijiriya. Karatuwa a nai, insha Allah ta'ala, akwa na fi kitabu Tauhid, èyí ọ̀nà yíwa محمد بن عبد الوهاب رحمه الله بابك أقوان باب قول الله تعالى يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله máa níjú pọ̀jọ́ ọlá oníjí kò máa nẹ́pọ̀ ọjọ́ ibá ìṣù níjú yọ mẹ̀mẹ̀lẹ̀ o máa nẹ́pọ̀ ọjọ́ inú ìṣù níjú ọ̀pọ̀pọ̀ máa nẹ́pọ̀ ọjọ́ inú ẹ̀hùn kí bábí ayátọ̀ làwọn ilẹ̀ o yẹ̀kúrú náà a máa màcháka alẹ́ náà mílẹ̀ amúrìmì ṣe yìí aide ha inini ọwatiku ka nile iholigide ha yi kul ọjọ́ akíkà ọmọ ilẹ̀ amúra kúlẹ̀hù lílá alámìrí pa kpóṣọ ọjọ́ nẹ́yìn níbi alámìrí àtìkù édù jà édù wọ́dà alámìrí lẹ́ṣọ ọjọ́ nẹ́yìn ọ̀lẹ́gidẹ́ yìí tàlá òtẹ̀báraka ọ̀tà aláàkà wáyé ya ìwálùgbò ẹ̀hùn kìlù lẹ́ okòwò uhud oko ogun uhud kuma ja obi ọdọ méjì obi hijira wọn aláwọ̀ tabaraka wa ta'ala ya ti ni súnmà an zala alaikum min ba da lagommi amenatan nu'atan ya busha ƙo'ifatan minkum wa ƙo'ifatun قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق أبقوان آيالي لهم أبقوان آيالي shi thumma anzala alaykum min ba'di al-ghammi amanatan nu'asa to lawo bu uhud ngo ja ka dama al kuma ko ko uhud lojo bata kuma ti itabali lulu abo bata gbe nga ma ba pa iba e taki olu ma be bo ihu e ma ko ojo je ngo mi lo bu mama um ele gini sheb mama ele ki cheta ka wala ma gbiti afta wa bakai ta machine lulu abe kuma di imani ama lulu lele ene du ki imani o manu kwa ni ki lulu yele ne alama ko yodwa yele ne ahlul imani wat tawakkuli was sabati was abele ama ama ama lulu yi to abe ki bobo ba wa ta'ifatun ibele ba qad ahammatuhum anfusuhum onugunugu ma ma ŋɔ mu jɔ ibe ma mu jɔ gɛ ma lolo tolu oku dehu ma ma no ko na si ma ne yiji na da tako ma ma ma akpibe yadu nuna bilahi abe la inu keju no kama ne ko ɔjɔ ɛnke ba bi aya kɔla ɔjɔ lɛ inu keju no kama ne ko haka isi yɔ kɔkpa ni. zɔnna jahiliya o keju no eyi ìyá alẹ́ yóò bù sẹ́kọ̀ọ́ àmànẹ́kọ̀ọ́ ọjọ́ dáàmà bí fún ọ̀tá kàmà pé kú yín bá àmà yíyí jẹ́ ihẹ̀ dé mà àmà màṣẹ̀mù náà sì fún màlúbá níbi àmà gígọ́ àká níbi àdàbí òun yín tí ọ lè má ti jájá dáàmà kàláwọ̀ tá alákàwọn àkíní بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون والمؤمنون إلى أهليهم أبدا أما من نجوك كنه أنبي فما فما بعد دوني بابو ما في بيلة كيجو نكما نكوني لك rálẹ̀ ehù máa ní gbogbo ṣẹ̀dọ́ ohun ṣẹun kò ẹ fóònù ayé àjùjà kẹ́ẹ́ tí òkú tákùnlẹ̀ jùjà bá òjàlẹ̀gá ẹ̀dùn òjàlẹ̀gá ẹ̀dùn tó takumaru níjú kọ ọjọ́ níjú èkè máàtù níjọ́ mẹ́mẹ́lẹ̀ ayàkìrọ̀nù a máa níjú kọ ọjọ́ níjú ẹ̀bí ẹnẹ àlẹ́yìn edukukulu sáwì ẹ̀dùkùkùlù ẹ̀bí ẹnẹ ya yíma yà dùkùkùlù àní ọkà kùkùlù yíò yi ma òun yà dàbí àní alikun tọ̀tù dáálẹ̀ igide ṣunúgbùnugbò bá bìí dẹ́ta ma mà dójú òun tọ́ bábí akọ̀lá o oníjú ẹnẹpọ̀ ọjọ́ oníjú ẹ̀bí ẹnẹ ẹ̀rùn tún níjú ẹ̀bí ẹnẹ ẹnẹpọ̀ ọjọ́ tá òun ṣe àkíní égbò kàkíní ẹ̀rùn èjì wa ọyọ́ nìkí won ti rẹ̀ ẹnkìbábì akọ̀lá ojú wèrè ìṣàdẹ́pàá lọ́dún ẹlẹ́ni ọjọ́ ẹni kì ṣàtìkẹ́ lẹ́kẹ́ àwa nìkẹ́ ọdẹ má ṣẹlẹ̀ náà abáyọ̀ ẹ̀ka hmm, ẹ̀ṣì ẹni kẹ́lẹ́ yọ̀nà kẹ́lẹ́ yẹ ọjọ́ ẹ̀ máa níbi ṣàtìkẹ́ lẹ́wà ẹ̀wà máa kọ̀ yẹ́ ẹlẹ́wà tó inú la kíjú náà abánilẹ́kàṣà ní parí ibẹ̀ abánilẹ́kàṣà ní ibẹ̀ lẹ́yìn abudu kẹun bíẹ́nẹ kàdé ọjọ́ ní kẹsà dídá abudu kẹun kà tálu kó nẹ túgbẹ̀ kí a mú kí a lùzù hópù bá ẹ̀dì imáni kọ̀ ọjọ́ kíjú náà àdọ́mọ kọ̀ ọjọ́ ẹ̀ka kí ni ọjọ́ ní kẹsì dégìdẹ́ gà kí tùpá yẹn kọjọ́ ní kẹsì lè mẹ́wà tọ̀bẹ̀ kí òkèjú náà ẹ̀kẹ́ nẹ́kọ̀ ọjọ́ ẹ̀mú díẹ̀ bìẹ́nẹ̀ náà ẹ̀hùn tó gbọ́rùn tọ́ wíì kìdé yìí bá ẹ̀hùn kàdú jíun kàkọ́lá jíun kìdé yìí ẹnẹ̀kì máa nà kàyé kìdé ẹni kọ́ ọ̀gbọ̀ ẹ̀ kọ́lá ibùdó lọ́kọ́ yìí kàtúgbọ́ ọlọ́kàtọ́ mọ́ fi haza ji aya kide uneju kide ku makola wi machifasara machifasara bi annahu subhanahu la yansuru eh la yansuru rasulahu bayani won jo subhanahu wa ta'ala iya ya chatiko onuseun òun ọjọ́ subhanahu wa ta'ala ẹ̀yà yà ṣàtìkò oníṣẹ́ òun oníyùkùmà nílẹ̀ ìrọ̀mù taki amdu ni jebe ne wa anna amrahu sayab sayab do no alamira anibi anya pa anya anya anya nwa anya no gban alamira anibi anya birikita ya anya no gban to ola kijinu kuma ne de وفسر بظنهم أن enwe kikere ba ma eba lam yakun bi qadri llahi wa hikmatihi ichi pai ko ojo ma yi hikima ojo na wala heru tere buman to dale ma ki fasara gide bi inkari al hikma wa inkari al qadar iko pai iku en ko yo ni kichi hikima en ki yango yo aseun wa inkar ma yi ko ka gini alamiri onu ti ojo ويظهره الله على دين كله kakiri ojú ànìkì máa níbi wọn tó tàṣẹ ńlá màdí nìkì bọ̀bọ̀ yá ya sí ní i ẹni ìgìdẹ́ yẹ bá mẹ̀ṣẹ́ agbọ́kọ́ àlọ́ àmúnẹ̀ màkà máa kẹ́ ní kẹ́ ẹ̀dẹ́gìdẹ́ yẹ bá ẹni ṣàfẹ́ àwọ̀rọ̀ ọ̀gẹ̀ nù ẹ̀ àwọ̀rọ̀ ọ̀gẹ̀ tẹ́kẹ́ nẹ́mí náà ẹni ọyọ́ ń dà ọ̀là kànyẹ́ dọ̀wà b'a ọ̀rẹ́ni àkọ́yẹ́ ẹnìkẹ̀ṣẹ̀ yẹ̀ ní tọ́kọ ní ẹmdàkì ó yìlẹ̀ yíra ìbí ẹun kì tùpá ọyọ́ lè fẹ́ ara ẹn kí bẹ̀rẹ̀ àkàwé rẹ̀ abúrúkì wó yìí ẹun kékeré ìṣòwò ọjọ́ tó dáálẹ̀ wàhálà hùwà zọ́nù tó yékìdẹ́ ohun sí méjì ẹ̀jẹ̀ ni àlèbí zọ́nù hùwà lè múnáfíkún náà wọ́n bẹ̀ṣẹ̀rẹ̀kún kàmí múnáfíkún pàm múṣẹ̀rẹ̀kì ní èyí sọ́rọ́tò fẹ́tì ìkọjọ́ àkàrí wa inna ma kana hadha dhanna su ma uni jugire doku ni bi ebiene to da ma doku ni je ebiene li annahu turu uni jugire zannu ala uni jukaiti ghayru ma yaliku bihi yiki masu kwe ngojo tabaraka wa ta'ala wa ma yaliku bi hikimati iya tukwe ni وحمده ما يبديهم ووعده صادق من يالكول يوم كيشوكوفا ومن ظن عليك النجو أنه يدير الباطل الحق لكنه إنك دوغيشا أو جيمي إدارة مستقرة eh ki gaskiya lake a nake dimi a guji ọkọkwa ewu efe mi a nuhe a na oji ọkọkwa yadda ilu ma ha alhaku kìí mi wùlá ni kí mọ́gẹ̀ẹ́ta du bíríkìtari yàn du parukari yàn ẹnẹ na máa jẹ́ra bí kọ̀dọ̀ yìí abẹ́kẹ́nẹ́ kì í kọ̀ kí ẹni hi ẹ̀hún dúkìá alùlẹ̀ ìtì alùkọ̀ yi wọn alùlẹ̀ dọ́mọ́ yìí kọ̀kọ́dẹ̀ rí àtìpá ọjọ́ wọn alùlẹ̀ dọ́mọ́ yìí ẹnẹ kì í kọ̀ enwe ka ọjọọ nwa ebe a isi hikima ikira na-elu ọjọọ na enwe ole ma na ọjọọ ya nka nwa tapụ adịjigwa akeole ịlọrọ alụkọjọọ disaịd na ebe igwe itukpecha adaala ee dị ma na isi hikima ya ọjọọ na bisa ole kuma ọjọọ àbí akíní ohun dé ìgó àkíní alùkì gbéjúwé ìbẹ ọjọ́ òhù ohun ọjọ́ gbójúgede ṣe yìí ìní hikima dúkì dọ́gà nẹ̀ ń lẹ́kọ̀ọ́jọ́ ṣe yìí ṣù nẹ̀ ń ọjọ́ pa ìní hikima yẹn ọjọ́ kù nẹ̀ iṣẹ́ wọn ọjọ́ jẹ́ ó lè yọ ìní hikima fi yẹn ọjọ́ jẹ́ ń lẹ́lẹ̀ yẹn wọ́n máa ń وذلك ظن الذين كفروا فقل او نجي ما كافرين فويل للذين كفروا من النار اتوبوا كم دي ما كافري تركي شنا ان شغلتما الله اكبر واكثر الناس اكوتي امنه يظنون بالله ظن السوء ظن السوء

ìtòkà ọyọ́ ti ìyà bá ìdàdì ṣẹun kọjọ́ tó kà kí ìmáṣèjì ọyọ́ ṣe níbà ẹun dúkì jẹ́ ń ó yí lẹ́mú dábà ọkùnrin ìbá ìdàdì rẹ̀ ó jí ẹlẹ́ ìyà ìyà kí a nígbé ọkà ṣe kì mú dàbí tó bẹ́ fẹ́ yọ àtúkà ìṣe rẹ̀ kọlẹ̀ díẹ̀ ní kí eneki ahụ ta nebụla ahụ ihe agba ka ajụkwa ka anyị na achọ kazugide ebe a idomon illa men bekee na-egihe ọjọọ ma wa akpa edomogwu ma ara kwụba gbogbo ma ma oyo egwu ma agwa akọla nwa ya enwe enwe ma nyụrụ oyo ya leo so eneki be وأسماءه إنك مدوجو وصفاته, وصفاته ما ينجوجو وموجب حكمته ما ينويك تشوف أوكايوجو وحمده ما ينجديوجو الله أكبر آه فليعتني اللبيب إنك إنك تشيء eneki eneki ọkọtọ ń tse tse tse kpẹkọ alẹbi ibùdó ẹ eneki ọkọtọ ń tse kpẹkọ olùlọ alibaa. abokuma na nkeli eneke na nkeli anasihu nafsi kiseneke adibi ŋɔla ŋu ɛ e, ya yaatɛni ene lɛ tobi ki kola ekola dɛ yaatɛni ɛkola e bihaada kpayi ɔlaki dɛ ekuma kaki dɛ dodo eneke de wa kima nɔla ebe lɛ nidɔmɔ nu ine nkɔju ati di ake nduti la tɛ nkɔju ahɛ ŋu teke ŋu lɛ keju bɛku neju ɛbɛ nɛgɛ nɛ kɔjɔ bi maana ɔyɔ mɛ ŋu kɛ ati nidɔmɔ. وليتوب إلى الله إلى لكي تبا تبا يو ويستغفره من ظنه أتنا عبا أجي ظن لك أجي بانوا مانا أتنا أرى رأسي استغفاء بربه ظنه تدون نجي بينك نبون دوه ولو فتشت ولو فتشت أبقى جعل نجي فتشت أو فتشت walau fatashta eh, fatashta tẹ́ọ̀kẹ́ bisiki tẹ́ọ̀kẹ́ bisiki ẹ̀kùnmá ẹnẹ̀kẹ́ bisiki mú òkú àyí mẹ́m fatashta ẹnẹ̀kẹ́ bisiki mú òkú àyí walau fatashta ẹ̀dàbí wọ́n yá bisiki ẹnẹ̀lẹ́bá ẹ̀kùnmá eh, dọ́ fatashta sí i ebisiki dɛ tura alɛ ɛnɛkɛ atsi bisiki maa do alimuftishu yaani inspector ɔbɛnɛ ami ami ami sɔgɔ ma la le ma ya agukɔlɔ abɛ kɛnɛkɛ awa agukɔlɔ do nɛnɛ ma do kina de tsugu ki lɔlɔ ki ma mɛ du abɛ aka sukɔlɔ du gɔmɛti ɛtsi nɛnɛ kɛ ana agu kɛ lɔlɔ ẹni ọ̀gẹ́ni lẹ́màá dọ́ àti supervisor màá wọ́n dọ́ inspector tí ó inspector ṣe police nù àbẹ̀míjà alẹ́ àmẹ́gbẹ̀mẹ́ ẹgbẹ́ ni wọ́n gbọ́dọ̀ inspector ṣe police ó nà àti kọ́lọ́ abájọ ẹ̀yà inspect kọ́lọ́ ẹ̀yà agbó kọ́lọ́ lẹ̀ wee ci e inspecting e inspect kɔnɔmɔ inspector ŋa ci yɛn da ci polisi nu ibiru ajugu inspector nɔmɔ n da ci polisi ŋa ci so to da ale wale o fɛ alimuftisu si supervisor dɛ alimuftisu supervisor a inspector ɛnɛ k'i y'a bisi kiyɛn o ɲɔɲɔɲɔ wale o fɛ tɛsita ɛ cid olugorogo an ko juru lɛ ɛ cid k'i ولو فتشت من فتشت أنا كبسكين وكواي أنا بموش بسكين وإيجيت كذا بموش إيجيت لرأيت عنده تعنتا على القدر أي يلوك ولا نلتلا ولكن ما لك أقول لا أنا بقاهم ده yéni ene kì abọ̀ tánà ẹ̀dẹ̀ ni ọ̀làlẹ́ ìwọ́n dàbí ehun yéni kò ebìsí ẹlòkọ̀ ẹ̀wọ́n dàbí wọ́n sì bìsí wọn bá ẹ̀lí ọlọ́kà ọ̀làn tàánùtàn alàlùkọ́dẹ̀rì ẹ̀lí àkéjúkìá ní oyé epo ọjọ́ kọjọ́ wà kóhùn ọgẹ́kù ẹ̀wọ́ abáyọ ìwẹ́ lọ ọlọ́ọ̀gẹ́ nílẹ̀ dùn ìdú kọjọ́ ti ń wẹ̀bá abẹ́gbàkọ́ ọmọ ìyẹ̀dọ̀ ẹ̀jẹ̀ bọ́ kọjọ́ abudu kẹjàkà ní àfúnẹ́gbàkọ́ ọmọ ìyẹ̀dọ̀ ẹ̀jẹ̀ bọ́ kọjọ́ ìnẹ̀gbàkẹ́ ayáwá ká lè yọ ọyọ wọn ṣé lè yọ ẹ̀wùgídẹ́ ìkìlẹ̀ yọ̀yìn ẹ̀wùn mi lè yàn rẹ̀ tó alhamdulillah ọjọ́ wẹ̀ mẹ̀tẹ̀tẹ̀ yẹ́ ó lè yàn yìí yìí kì sàlìyèrè délẹ̀ lè ọjọ́ ẹ̀jẹ̀ ẹ̀mẹ́mìfẹ́lẹ̀ kó dé sẹ́rì kìdé ẹ̀wọ̀n lẹ́ ọjọ́ tàgbàdé mìfún kìdé dé ọ̀làdà kìtì gbẹ̀kẹ́ ha bá náà ọjọ́ abisiki atinitate tinitogane tinitate tinitogane egba duki bu anyo kwa kuchaka taka da yawo yo yege mi sere yege mi sere ka eh, ya e am da yawo ne ye kala ke duwo yo e eh, ga be ne ka ngo yi go lo ka da mu da lo ni ga mu sere ka yi me ka no na ngo me ngo kwa so in ene duwe wa abota na ene no yo kimdo ba wa ba ni imdu bo la eni ko janwa ko ne ba ẹnẹkẹ bisiki nkọ ẹdà bisiki àwọn làwọba ẹni ta anutan ẹnwó ikọ jọwọn akpọhun yìnyín akeju kí anẹ kpọhun wọmọlá mẹta lẹwọ ìyanu wọlọlá kí anẹ ńwọjọ yìí wàá nà wọká nà ẹbẹ gán kúnà kẹdà ọkẹdà àmà gẹsìkìá ẹwọn gọyẹ bá ọgọyẹ mẹta ti gbẹdì adẹ fọmùsàkìlún mẹlẹkà dọmọ ẹ̀dẹ̀mí máa bọ́gbẹ̀ ọyọ́lẹ̀gá ẹlẹ́ ẹ̀wọ̀n yìí ṣomẹ̀ ìmúdà ní yìí náà tààlẹ́lẹ̀ ọyọ́lẹ̀gá mákànyàkẹ́dẹ́ ẹ̀dọ́ àmì ìníjú kàtàkẹ́lẹ́kẹ́ buhari tààlẹ́lẹ̀ neneke aka kini ima buhari neneke aka kini nana ne ọlọ́kàkà yìí ìdọ́lẹ̀ àbẹ̀kẹ́ṣẹ̀hù ìdọ́lẹ̀ èmì wẹ́hà ìdọ́lẹ̀ ẹ̀wẹ̀ṣẹ̀hù fa'in tẹ́njami na ha tẹ́njami bí azímẹ́tín fa'in tẹ́njami na ha tẹ́njami bí azímẹ́tín wa'ila fa'ini la ìkàlùkà náà jíyà

ami maa ni machado la gideye wa baiti gideye wa egba duku ma fi kola ka o ye wọn ebie ne ka obi ane obi ane ń o macha o la kàṣe akini for intenja min ha kẹun ẹni ke mu fu bẹ́ẹ̀ wí ẹ̀hún bíbí kakọ̀la ojú gideye sẹ́yìn min zi azimatin bɛ kɛŋɛ wo gbitigbiti ŋɔ yɔ yɛŋɛ hubɔ tɛ dɛmɔ illa imam da cakinihi ɛhu e teta niba. ba hmm. ima cakinihi ka atiwa yoju gine yi ɔyɔ yɛŋwɛ ɛmu e hu behu tɛtani ba ba la fa inni la ikhaluka najiya omi aka nwe omi no ehun ninu chak tiruke ko akini yola fe bote we ma chaka ehun dan aka nwe akini omi no ninu omi onugunugu ni geje ti ko mi awon no ehun le ka ka ikoda omuda se wa ju bidai yale ko lete gala ṣe ìwájú ayé ẹ̀hẹ́n tó ojú ìjà kí ni ẹ̀hùn kàtúwájú ojú gbogbo ga nẹ̀ má gidẹ yìí taka anya arụwaji ire ka alụbi n'ikwe emeghi ne gidẹ ṣẹun kù ẹ̀ má nọ ehun ẹ̀gbẹ́dẹ kẹ̀kẹ́ ń ẹ̀wọ́ yìí ẹ̀ má hun ni hun mi ehun babu a fatishe yau fihi masail amukola ma gba obia na ipa bujaka ibn al-qayyim al-jawziya on kamala le yawo o le un le un muhammad bin abu hab un ku o takada yin gidaide le ka ni qala أنا مش عم كوجا كان يقرأتو تفسير مسائل الأولى تفسير آيات آل عمران آيات دي في آل عمران أين أو جمعة تفسير آيات الفتح آيات دي سورة الفتح أو جمعة الإخبار بأن ذلك أنواع ما هو جوا ما كنه أولا دايبا

annahu la yaslu min dhalika enene duki hu baraka yagide iten illa man arifa al asma bekene ki hamudo joma wa sifat mani ujuojo wa arifa nafsahu ya ngofi unugun gola o mage bena banele un ahu bimana sogboda mu ne won tunya ya inu ina bu ko ju aja du ma ma ti tudale ìmẹ́ka kàkiri ẹni ẹdú hehu torí bókì hu ọ̀gbẹ́ ma ṣe má déjú lè bá lòkè lẹ́nu allahu ta'ala alam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ashi babu ibn majah Well, I directed residents in the Connecticut